ni tí gbogbo oṣù kùnkùn bẹ́rẹ̀kẹ́tì tọ̀dúnnú ayò fàlẹ́ bí afẹ́kẹ́rọ. àwọn náà ti màmá dájú ìpè ntọ́nà wọn bó ṣe fáwọn lónìí nǹkan ìbànújẹ́ ni inú wọn ṣe rojú kókókó bẹ́ẹ̀ lójú kẹsẹ̀ rí òrì nínú ìròyìn ojú wọn òun náà ni wujuhu yawma idhin khashi'ah. عاملة ناصبة تصلى نارا حامية àwòjú yẹn àwòjú kan ni tó ṣe é pé wọ́n da orí kodo ní ti bànújẹ́ bẹ́ẹ̀ lójú àwọn kẹsìrì orí njọ́ gbìndé àlùkìyà khashi'a dhalila haqira àwọn ojú rẹ̀ yẹpẹrẹ tó yẹ pé kò ní í ṣe gbé sókè. So bẹ́ẹ̀ lójú àwọn kẹsìrì ó rí njọ́ náà àwọn ọmọ nánu iná lẹ̀kùn mélòó ló ní ganan rí lẹ̀kùn mélòó ló ní dájúdájú ilẹ̀kùn eléyìí tí ń bẹ fún iná àwọn ilẹ̀kùn yẹn pọ̀ àwọn ilẹ̀kùn yẹn pọ̀ gẹ́gẹ́ bí alukur'an ti ṣe sọ pé wa inna jahannama la maw'iduhum ajma'in. لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم لكم méje إن jahannam ni gbogbo lẹ̀kùn kọ̀ọ̀kan àwọn tó wá pẹ̀ka lẹ̀kùn kọ̀ọ̀kan tó pẹ̀ka kò ní sínú pé àwọn èèyàn tó dínà ní òjá wọlé subhanallah lẹ̀kùn kọ̀ọ̀kan tó bí ma. lọ́nà tó ṣe wípé ẹnìkan ò ní dí ẹnìkan lọ́nà láti rọ́nà lọ bẹ́ẹ̀ ni iná jahannam ọlọ́mọṣẹ́wá alọmọ abẹ́ iná jahannam báwo ni ilẹ̀kùn yóò ṣe máa wà ṣé wọ́n ṣí ilẹ̀ ni àbí yóò máa wà títì táwa bí ẹ̀yin náà kílẹ̀ náà títì ṣé wọ́n tì ní àbí wọ́n máa wọlé àbí wọ́n máa jáde. náà tẹ́lẹ̀ ti wọlé tán sí wọ́n tún máa jáde àmọ́ tẹ́lẹ̀ ti wọlé tán kò sí jíjáde máa sọ á àjẹpẹ́ títì ni wọ́n máa wà títì ni ilẹ̀kùn náà máa wà kí ẹsẹ̀ pé tán bá sí ilé ò lè rí ibi sá lọ o so ṣùgbọ́n títì ni wọ́n máa wà ń gbogbo wa ọlọ́ni innaha alayhim mọ́sádẹ́ wọ́n ti máa wà ní gbangbangbang ọ̀sọ́nà ojú yìí ọ torí ẹ ọlọmọsí wa lọmọ náà ṣé iná ibi tó bá wà náà lába àbí yóò tiẹ̀ wàá bẹ̀ wá wò iná wàá bẹ̀ àwọn èèyàn àwùjọ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ní gbangba alùkìyàmà kó tó di pa àti ẹ̀gbórí iná kọjá òun náà wàá bẹ̀ wá wò pókè iná àwọn tó wọn ti gbà tó nù iná wàá bẹ̀ àwọn èèyàn wò níjọ́ gbẹ̀ndẹ̀ ọlọ́ni wàbọ̀rẹ́sẹ̀tìl jahimu lilghawin ọlọ́wọ́n bó gbé iná hàn sí gbangba fáwọn ọ̀daràn fáwọn ẹni tó sì nà ọlọ́wọ́n gbé jáde wá síta ẹ wò ó ibi tẹ́ ń lọ́nu ọlọ́run tó sọ pé kalla idha dukkatil ardu ẹ rántí àsìkò ìgbà tí ọlọ́wọ́ bó mi ilẹ̀ ní mímì gidi. wajaa rabbuka wal malaku saffan saffa tolúwa ẹlẹ́dàá rẹ̀ àtàwọn màláíkà náà sì wà táwọn màláíkà ó wà ní sáfù lẹ́yìn sáfù yẹsọ ọlọ́run ni ó wà ń sáfù lẹ́yìn sáfù tọ́lọ́run ó táwọn màláíkà náà sì wà báwo wọ́n tó sáfù lẹ́yìn sáfù. وجيء يومئذ بجهنم lọ́jọ́ yìí ọlọ́run á mú jahannama wá yóò mú wá yawma'idh yatadhakkaru al-insan ọjọ́ ilé yẹn wà á rántí yẹn wà rántí ọlọ́run pé sísìn ló ká sìn lọ́run ọlọ́run ọ̀tọ́ sí pé ká sẹ́ títẹ̀lé ló ká tẹ̀ láṣẹ ọlọ́run ọ̀tọ́ ká pàkọ́ sí i títẹ̀lé ló yẹ ká tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wasallam èyí sì hùn wà á nà lẹ́hù dhikra ńgbọ́ wa ni ìrántí wọn awúlò mà sọ láǹfààní ma kọ́ láǹfààní ma o o ti parí tọ́ eléyìí jẹ́ bí iná jahannama bí o ti ṣe wá ọ wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọlọ́dàbí sallallahu alaihi wasallam sọ pé yu'ta bi jahannama yawma idhin wọ́n mú iná jahannama wà níjọ́ gbẹ̀ndà alqiyama laha sab'una alfa zimam ní nǹkan tó ṣe é pé ó ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ìjánu ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ìjánu làwọn mọ̀lẹ́kọ̀ fi máa fà bọ̀ seventy thousand okùn ni làwọn mọ̀lẹ́kọ̀ fi máa fà bọ̀ wọ́n wọ̀ wá síwájú àwọn yẹn ẹnìkan á ní sẹ́nu báàfù wọn dá sí ni eléyìí kọjá báfù ọkọjá gbogbo orí ilẹ̀ gan nítorí pé ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ìjánu ni wọ́n fi wọ́ wá ó túmọ̀ sí pé ọ̀hẹ̀rẹ̀ bẹ̀ntẹ́ pọ̀ báyìí máa kó lèzè mẹ́rin kí ẹ mẹ́sìn mẹ́láìka kọ̀ọ̀kan ní ọmọ sàjánu kọ̀ọ̀kan anábì ní gbogbo ìjánu kọ̀ọ̀kan ẹ̀rí sẹ̀bìrún náà ẹ̀lsẹ̀ mẹ́lẹ̀kìn yẹ̀jọ̀rún náà ẹ tún rí seventy thousand màláìka tí wọ́n ń fa ìjánu kan ọkọjá bí kí a fọ ìjánu ìjánu tí jahannama ní anabi sallallahu alaihi wasallam ní sab'una alf seventy thousand gbogbo ìjánu kọ̀ọ̀kan a sì tún rí seventy thousand màláìka tí ń fa ẹyọ ọlọ́run náà kò mọ̀ sí wa lọ́mọ àná so eléyìí jẹba àwọn alimam muslim òun ló gbé àdéhìí jáde gbígba orí iná kọjá eléyìí tí gbogbo wa tá a sì tá a sì lẹni tí ọkọ̀ọ̀kọ̀ rí gbà kọjá tó bá dijọ́ gbẹ̀ndé alùkìyàmù a sọ ṣáájú pé ọlọ́run ọba wa ó sọ nínú suratu Maryam ó ní wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya thumma nunajji alladhina ttaqaw wa nadharu adh-dhalimina fiha jathiya kò sẹ́nìkan nínú yín kò sẹ́nìkan nínú yín àfi kó jẹ́ pé yọ gba orí iná ìkọjá àdéhùn ní tọ́lọ̀ ti ṣe tí ò ní yẹ ọlọ́ni á la àwọn olùpáyà wa á wàá ṣe àwọn alábòsí kù sínú ẹ̀ eléyìí kìí ṣe nǹkan tó lè ṣe èméjì nípa rẹ̀ àbí tó máa ń ṣe èméjì nípa pókù ìwọ kẹ ó kú dáadáa gẹ́gẹ́ bí gbogbo owó ṣe kú dáadáa ǹjẹ́ wàá ṣẹlẹ̀ lẹ́yìn ikú bówó ọgbà gbọ́ bówó ọmọ gbà gbọ́ yóò ṣẹlẹ̀ sí wa ni kìí ṣàwa láàṣẹ ìdínú tó fi jẹ́ pé ọgbà gbọ́ ọgbà gbọ́ kò dín nǹkan kan lọ́nà kìí ṣàwa wọn sọ páàṣẹ àmọ́ nǹkan yóò ṣẹlẹ̀ sí wa ó túmọ̀ sí pé ọgbà àbọ̀ ọgbà yóò ṣẹlẹ̀ náà ni wọn ò sí ọmọ sẹ́ni kìí ṣe wọn ló ṣiṣẹ́ ó túmọ̀ sí pé ọgbà àbọ̀ ọgbà kò dín kankan lọ́nà tọba kan gbà ó sórí ire ni àìgbà rẹ ńkọ ó tún dákún wàhálà nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam anana san qalu ya rasulallah àwọn kan sọ pé rẹ anabi sallallahu alayhi wa sallam nara rabbana yawm al-qiyamah sáàrì olúwa ọlọ́run ẹlẹ́dàá wa ń jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ni anabi sì dáhùn pé bẹ́ẹ̀ ni ẹ̀ rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa rí òṣùpá lẹ́yìn ìgbà tó bá dàgbà tó tó pé tó sì ṣe pé nìkan ò ní díẹ̀ nìkan lọ́wọ́ láti rí bẹ́ẹ̀ láàárọ̀ ọlọ́run jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmà nínú àdéhì anabi tó wá sọ yìí pé wa yudrabu sirat wọ́n gbé sirat asara wọ́n gbé lórí iná jahannam wọ́n gbé lórí iná jahannam fa akunu ana wa ummati awwala man yujiz muttafaqun alayhi àtẹ̀mí àtàwọn àlùmọ̀ mi àwọn alájà kọ̀kọ́ ẹni tí wọ́n kọ̀kọ́ sọ̀dá allahu akbar adúgbẹ́tọ́ lọ́n ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé nínú gbogbo anabi anabi muhammad sallallahu alayhi wa sallam ní ọkọ̀ sọ̀dá as-sirat So nínú gbogbo ọjọ́ ìjọ anabi sallallahu alayhi wa sallam náà kọ́ sọ́dá as-sirat sódì kejì kí wá sí bẹ́ẹ̀ náà ni ó yà kí sí bẹ́ẹ̀ ni ó yà ọ̀n bẹ nínú wa àti oṣù kí wọ́n kọjá àfi bí ìgbà tí ìràwọ̀ já lójijì gbàrà wọn lódì ó sì ń bẹ nínú wa àwọn kọjá sódì bí ìgbà tí ẹ̀sìn tó mèrè ṣáájú ti ń sáré ó sì ń bẹ nínú wa àwọn tó pé wọ́n máa tẹ̀ yọ́nkẹ́yọ́nkẹ́ ni àfi bí gbàtà lába ń lọ làwọn náà sá kọjá alomi àwọn abẹ wọ́n tún dúró bí ọpọlọ wọ́n bẹ wọ́n tún dúró bí ọpọlọ wọ́n tún bẹ wọ́n tún dúró bí ọpọlọ àwọn náà sá fi di pé ẹtọ alihamudulilayi ẹni tí wọ́n máa rà àwọn náà wọ́n sá fi kọjá ṣùgbọ́n gbogbo wa à ní kọjá bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam olówó dúró lódì kejì náà àdéhìí mi wọ́n máa sọ pé allahumma salim salim allahumma sallim sallim nígbà tí gbogbo kálukú bá ń sọdá pé ọlọ́nla ọlọ́nla ọlọ́nla ọlọ́nla so báyìí ni wọn máa bẹ lọ bẹ́ẹ̀ náà gbogbo anabi náà máa bẹ lọ fáwọn ọjọ́ tiẹ̀ náà tó bá kàn wọn pé allahumma sallim sallim ọlọ́nla wọn ọlọ́nla wọn ọlọ́nla wọn kálukú fi kọjá tán tọ anabi ní lágbọn méjèèjì iná ọ̀tún àtòsí iná àwọn irin ẹlẹ́gùn wọ́n bẹ lọ́tún àtòsí náà tó ṣe pé ẹni tó bá ti lẹ́tọ̀ọ́ sí náà ìrìn ẹlẹ́gùn ni wọ́n máa gán wọn mú wọ́n bá ti di pọ́ yọ̀ tẹ́lẹ̀ náà yọ̀ gan mu yóò sì dáná kò síbi téèyàn fẹ́ sáwọ̀ so eléyìí jẹ́ bọ́mọ náà sì máa wọ́ná bọ́mọ àlìjá náà sì máa rọ́nà lọ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam báwo ni ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá iná ti ṣe tóbi tó àwa náà ti rámì rẹ̀ báyìí anabi sallallahu alaihi wasallam ni wọ́n mú iná jahannama wá ní ọ̀rọ̀ tó síwájú ní ohun tó ní ìjánu ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màlẹ́kà tí ó sì máa fa ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ìjánu yìí àwọn náà jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin subhanallah so ẹ̀dá ńlá ìnìna tọ́ anabi sallallahu alayhi wa ìwà ń ṣàlàyé fún wa pé bí iná ti ṣe tóbi yìí o bẹ́ẹ̀ náà làwọn ẹni tí ń bẹ nù nánà àwọn náà giant wọn pẹ́ ti rí pọ́nmọ́ àlìjánà àwọn tí wọn ọ̀dọ́ làwọn kẹ́bí àlàyé tá a ti ṣe ṣáájú gbọ́wọ́ làwọn ọmọ náà sárúgbó làwọn jẹ ni abọ́mọdé kéékèèké ṣé bá làwọn ṣe máa kéékèèké yìí náà wọ́n mọ̀ nù náà tínú ò ní rí nǹkan kan jẹ lára wọn lọ títí àbọ̀lọ́ wọn tún fi kún ara wọn wọn wàá gigantic gbóò ni wọ́n sì rí nùnà tẹ́tí gbọ́ntà nàbì sọ ọ wà nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu ilé tí imaam Muslim gbé jáde anabi ni dhirsul kafir aw kafir mithlu Uhudin. وغلظ جلده مسيرة ثلاث أنا بني إني kpari ẹ̀kẹ́ kèfèrí nínú náà jahannam eyín kpari ẹ̀kẹ́ wọn kan tàbí awonabul kàfírì àbí eyín ọ̀gán wọn tiwájú mislo uhudin yóò tóbi bí òkè uhud subhanallah ẹnu tí eyín ẹyọ kan tó tó bá ń wá wà yóò tóbi kọjá sísọ àbí òní tóbi kọjá sísọ bẹ́ẹ̀ ìgbà tí eyín parí ẹ̀kẹ́ yọ ẹ ẹ wọ́n bá kà á eyín tó wà ń parí ẹ̀kẹ́ rẹ mo rò pé ó lé ń bi mélòó yóò sì má mélòó kápẹ́ mẹ́fà kápẹ́ méje kápẹ́ mẹ́jọ gbogbo orí òkè wúdù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mẹ́jọ lábala kan lókè. Okay mẹ́jọ lábala kan sálẹ̀ lábala kejì náà à ẹnu tí ó gbarú ẹ̀ jókòó wàlá yóò tóbi ọlọ́run ṣe bẹ́ẹ̀ kí wọ́n lè rárá gbàyà so bẹ́ẹ̀ ni àwọn kèfèrí anabi wa ni bí awọ wọn tún ṣe nípa tó masiratu thalath ní nípa awọ wọn ó tó ìrìn ọjọ́ mẹ́ta. ìrìn òru mẹ́ta bí àwọn ọmọ ṣe nípa tó ìrìn òru mẹ́ta ẹ̀dá àwọn ti tóbi jù ìyẹn ni pé bí kèfèrí ó ṣe tóbi ó lè tayọ ó tí tayọ n gbe gbé láyé nìsí bí ẹyọ kún tóbi nù náà máa fi hàn án jahanna ojú ní ọmọ wọn ma ni ló ti ọlọmọsí wa lọmọ àná à eléyìí báyìí irú àwọn àdéhùn yìí tá a bá gbọ́ á gbàgbọ́ bánàbí ti ṣe sọ àníyá ọ̀daràn irú èyí táwọn kan máa ń ṣe ó gbọ́n gba phd nípa islamic law phd nípa islamic kìnìkan kìnìkan tó bá tó akarú àdéhùn nọ nọ nọ nọ nọ àdéhùn yẹn ò rí bẹ́ẹ̀ irọ́ lásán ni ẹ́ rọwáhùn muslim imam muslim ló gbà wá àbórí rẹ̀ ọ̀dá ni ànábì sọ̀rọ̀ wa ní kò rí bẹ́ẹ̀ ọ̀kan nu wọn ń ṣe yẹ̀yẹ́ wa ni ẹ tí eyín wọn kékèké eyín kékèké tí a rí nílé ayé ìtọ́ ma báyìí tó bá rí máa ń bó wa ni ìdí wọn ò rí ìdí ọkùnrin tiẹ̀ bó ni ó rí nínú náà jahannam ọ̀kan ń ṣe yẹ̀yẹ́ nu sọsẹ́ mi kẹ́ni tí máa ń ń pè ní ìwé tí ń pè ní rọ ọ̀nà àti di kèfèrí tá à ń sọ̀rọ̀ rẹ̀ náà nínú àdìsí mi anábì ni màá bẹ́yìn náà máa ń kí káfíìrì fi náà rọ̀ èrú àlàfo tí ó wà láàrin èjìká méjèèjì kèfèrí nígbà tí kèfèrí wà nínú náà. anabi ni masiratu thalathati ayamin lirraqib almusri' muttafaqun alayhi imam bukhari àti muslim ló gbà wá wọ́n ní jọ bẹ láàrin èjìká kèfèrí èjìká kan sí èjìká kejì nígbà tí kèfèrí yẹn bá ń bẹ nuna. ó ní gẹ́gẹ́ bí ìrìn ọjọ́ mẹ́ta ni fẹ́ni tó gun nǹkan ọ̀gùn tí ń sìn yára sẹ́ni pé èjìká àwọn yóò ti tóbi jù bẹ́ẹ̀ ni kẹsìrì ó rí nù ná torí ẹ̀ kó wọn máa jẹ́ o ntí wọn ń retí tí ń sì ń retí tiwọn náà là ń ròyìn yẹn o ọlọmọsá wa ń kẹsìrì o. báwo ni iná jahannama báwo ni ó ṣe gbóná sí. Si? ó wà nínú àdìsí Abu Hurairah radiyallahu anhu wọ́n lánàá bíi Muhammad sallallahu alayhi wa sallam ó ní narukum hadhihi allati yuqidu ibnu adama juz'un min sab'ina juz'an min harri jahannam anabi ni gbígbóná náà ti yín yìí ma anabi adama ń da gbígbóná rẹ̀ ìdá kan ni nínú jahannam one over seventy ẹni gbígbóná ilé ayé lẹ́gbẹ̀ẹ́ iná jahannam ok tó bá wá rí bẹ́ẹ̀ sára wa sọ́wọ́ arántí ilé ayé náà ni kọ́ọ̀lù àwọn sàhábà wọn ti bá wa béèrè àwọn sàhábà wa bí anabi sallallahu alayhi wa sallam léèrè wọn ni wàlláhi nǹkan lẹ́kẹ́fì ya Rasulullah ìwà anabi sallallahu alayhi wa sallam wàlláhi tó bá pẹ́rù náà ilé ayé yìí bó bá fi ju àwọn ọ̀tá rẹ̀ ó ń gan ti tó ewu tún ni times seventy torí pé tilẹ̀ ayé yìí náà agbára wọ̀ ká báwo wá ní times seventy anabi sallallahu alayhi wa sallam wani fa innaha fuddilat alayha ọlọ́run tún fún talqiyama lọ́lá lórí tilẹ̀ ayé bi tis'atin wa sittina juz'a pẹ̀lú ìpín ọ̀nà mọ́kàndínláàdọ́rin pẹ̀lú òpin ọ̀nà mọ́kàndínláàdọ́rin kulluha mithlu harriha gbogbo ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn ìpín òun gbóná bíi tilẹ̀ ayé ni ọlọmọsí wa lọmọ aná Bukhari àti Muslim ló gbà wá. iná náà ké gbàjarè iná ó ké gbàjarè lọ́sọ́dọ̀ ọlọ́run ó ní ya Rabbi akala ba'di ba'da ìwọ ọlọ́run ọba mi o apá kan mi ti jẹ apá kan o ń jẹ apá kan yóò sì jẹrun sẹ́mi kí wọ́n máa ń pa lówe pé iná máa jẹra rẹ̀ tí ọba rí ń jẹ wan naru ta'kulu nafsaha illam tajid ma ta'kulu iná máa jẹra rẹ̀ tí o bá rí ń jẹ ìyẹn ni pé ọjọ́ ti pẹ́ tó ti dá mi kọ́mọ lérò pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dáná o àwọn ẹni tó sì lóko sínú mi mò ń retí wọn wọn ò tí ì dé mo wá jójójójójójó apá kan mi ń jẹ apá kan kò sì wù mí kọjá pé mi náà ní máa jẹra mi sẹ́wọ̀n kọ́ lọ́ọ́ ń da gbogbo ń lọ́ọ́ ń da ń tẹ̀lé tọ́ ni kò wù mí kọjá pé mi ní màá jẹra mi rún láì jẹ́ pé àwọn ẹni fẹ́ kí n bọ́ ọjọ́ kí n bọ́ jẹ́ inú mo jó ni mò ń jẹ ọlọ́ngbà mi làmì má jẹ́ ń parun iná kìlọ̀ bọ́lọ̀ ń bẹ. adéfì wa nù Bukhari àti Muslim ọlọ́wọ́n bá wa ní tó bá jẹ́ bẹ́ẹ̀ mo yọ̀ǹda fún wọn ná pọ̀ mọ́ mi lẹ́ẹ̀mejì ọmọ mi lẹ́ẹ̀mejì lọ́dún anabi sallallahu alaihi wasallam mímí alákọ̀ọ́kọ́ òun náà ní gbígbóná janjanjan tí ojú ọjọ́ máa gbóná tó rùn máa gbóná tó bá dásìkò ẹ̀rùn mímí jahannama nù so ó sì lè máa bóyá òrùn náà mú bí ò mú tó o bá ti débi tí ìyá àti bàbá òrùn wà láàyè gbaná lọ́ọ́ mọ̀ pé yẹ́sì ọlọ́run tún ṣàánú wa ní agbọ̀n ibi tá a wà eléyìí ọjọ mímí kan tí iná máa mí ẹ dákun nínú èémí iná nínú gbogbo gbígbóná tí ń jẹ́ ara fáànù nínú gbogbo gbígbóná tó sọ gbogbo ilé wa dìbí àárò àdògán inú rẹ̀ iná ló ti gbogbo èèyàn tí wọ́n fi ra air condition sílé kéésóge oge kíni mímí rẹ ńlọsọ ní dání tí ń lo fíríjì. torí pé òru pọ̀ mímí kejì òun náà ni burúkú tí ojú ọjọ́ máa tó bá nínú mímí jahannama tún torí pé gbígbóná bẹ́ẹ̀nbẹ́ bẹ́ẹ̀nbẹ́ gbígbóná hàn ní léèmà torí ẹ inú mímí jahannama nù ẹ dákun sọ wá sí pé ọlọmọsí wa lọmọ abẹ àwọn akíní tún máa jẹ èkó ná iná ti wá o kìí ṣe ntọ́ lọ́wọ́ sẹ̀sẹ̀ dá ṣùgbọ́n àwọn akíní tún máa jẹ èkó rẹ̀ tó tún dà gẹ́gẹ́ bí epo fún ná òun náà ni àwọn èèyàn àtàwọn òkúta iná ńlá bẹ́ẹ̀ pé èèyàn lè kó rẹ̀ àwọn òkúta lè kó rẹ̀ àwọn èèyàn tó jẹ́ látakò sọ́lọ́ àwọn èèyàn tí wọ́n sin lọ bẹ́ẹ̀ àwọn òkúta tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run àwọn lè kó náà ọlọ́ni yá ayọ́ lẹ́dínà amanu qu anfusakum wa ahlikum nara wa quduha an-nasu wal èèyàn ẹ ara yín o ẹ àwọn mọ̀lẹ́bí yín o níbi iná tó ṣe pé èkó rẹ̀ oná làwọn èèyàn àti àwọn òkúta ọlọ́wọ́n bá ní fa'in lam taf'alu wa lan taf'alu fattaqu an-nara allati waquduha an-nasu wal-hijara u'iddat lil lè múrò alukurani wa nìsín ẹ̀ lè rí mú wa tẹ́lẹ̀ náà ǹjẹ́ o ẹ bẹ̀rù náà o iná tó ṣe pé èkó rẹ̀ òun náà làwọn èèyàn àtàwọn òkúta ọlọ́run pèsè náà yìí lẹ̀ dé àwọn kèfèrí ni o ọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà ọlọ́run tó sọ ọ́nà àyà mi ó ní innakum wa ma ta'budun hasabu jahannama antum laha waridun àtẹ̀yìn àtàwọn nǹkan tẹ̀ ń sìn wa quduha an-nas wal àtẹ̀yìn àtàwọn tẹ̀ gbogbo yín pátá lè kó náà jahannam ilẹ̀ wọ̀ àtẹ̀yìn àtàwọn tẹ̀sí ìbẹ̀lẹ̀ wọ̀ tẹ́lẹ̀ ìjẹ́ èkó náà ìpele ìpele tí iná pín sí lọ sísàlẹ̀ anáru darakẹ́tun ba'duha asfala ba'd iná tẹ̀rí yẹn ìpele ìpele ni nígbà tí ìpele kan wà nísàlẹ̀ ìpele míì ìpele kan wà nísàlẹ̀ ìpele míì ìpele kan wà nísàlẹ̀ ìpele míì títí lọ sísàlẹ̀ ẹ̀ wá rí àwọn munafikun àwọn alágàbàǹgebè ẹ̀dá àwọn tó ṣe pé ìgbàgbọ́ lọ́wọ́ àlọ́kàn àwọn ìgbàgbọ́ ni wọ́n ń gbé hàn àwọn gangan gangan ní tẹ́lẹ̀ gbogbo náà àwọn ni wọ́n máa ń bẹ nísàlẹ̀sàlẹ̀ náà nítorí pé ìgbàgbọ́ tiwọn ló gbóná jù àti pé àwọn gan ni máa jàǹbá àwọn mùmíní jù ẹ̀yin ò ní mọ̀ wọ́n kèfèrí àwọn ni ó sì máa kó àṣírí yín lọ sọ fún àwọn ọ̀tá ọlọ́run náà lọ́la sọ pé innal munafiqina fi darkil asfali minan nar dájúdájú àwọn munafiki wọ́n máa bẹ nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà walan tajida lahum nasira ò ní rí alárànṣe kan fún wọn o ta ni ọ̀ràn ta ni ṣe fún níwájú ta ni torí ẹ̀ kó múra sí o wa munafiki tó ń wù múra sí wàá gbà àbí kò sì ti túbà kọ sànú ara rẹ̀ àwọn ẹ̀sọ́ iná àwọn màlàíkà mọ́kàndínlógún péré náà ni nínú wọn sọ náà ẹ omi náà ṣe bọ àyà tó ẹ wá dúró màlàíkà tí ń wọ ọ bọ ṣùgbọ́n ẹsọ rẹ̀ ńkọ́ màlàíkà mọ́kàndínlógún péré náà ni ọlọ́ni alayha tis'ata ashar màlàíkà mọ́kàndínlógún péré náà ni ń bẹ lẹ́nu náà ọlọ́run lòun ò ṣe bẹ́ẹ̀ àyàfi kó lè bá àjẹ́ fìtínà fáwọn kèfèrí wa ma ja'alna iddatahum illa fitnatan lilladhina kafaru ọlọ́run ní àjẹ́ kí ń ka àwọn màlẹ́kà tí wọ́n máa sọ iná kí wọ́n kéré jọjọ báwọn àfi kó lè bá àjẹ́ fìtínà fáwọn kèfèrí sẹ́wọ́n káwọn kèfèrí ọmọ ọ̀gá àà mọ́kàndínlógún péré kí ni ọ̀bùn táwọn ọmọ ẹsẹ̀ tó kù wọn ò lè gbé kun lé mú àwọn wàá da màlẹ́kà mọ́kàndínlógún jà àwọn da wọn jà kadìtì bẹ́ẹ̀ ni Abu Jahal sọ Abu Jahal ńgbà tó gbọ́ aya alukurani yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣe yẹ̀yẹ́ ni ó ní ah, ẹ̀yin ará Mẹ́kà ṣé mẹ́wàá nu yóò nílé mú kan torí pé èmi tí mo bá fi ẹgbẹ́ ọ̀tún mo máa fi ti mẹ́wàá dànù báyìí mẹ́sàn-án tó kù sọ́yà máa pé ni ó rò pé eré ni kọ́mọ́ntì jẹ́ màláìkà alimami Qurtubi rahimahullah nígbà tí ń sàlàyé àyà yìí ó ní ọlọ́run bá tóbi pọ̀ ó nílò òdodo téèyàn bá gbọ́ bí ẹ̀dá tọ́lọ̀ ń dá iná ti ṣe tóbi tó téèyàn bá wá gbọ́ pé màláìkà mọ́kàndínlógún péré ní ọ̀ma sọ ha èèyàn náà ó rò pé sáwọn ọmọ náà sì ní máa ò ní máa gba bí àbọ̀hún sá lọ ó ní àmọ́ téèyàn bá tún rántí ìpè ọlọ́run ọba irú ẹ̀dá tó dá màláìka ọ̀gá púpọ̀ ó ní ká tara màláìka kú ká fi ṣàpèjúwe ẹ wò bí ilé ayé ti ṣe ṣẹ̀ tó ẹ wò báwọn ẹ̀dá tó wà ń bẹ̀ ti ṣe pọ̀ tó ẹ̀dá tí ń mí kìí ṣèyàn lásán ni o ẹ̀dá tí ń mí tọ́lọ́run ọba kọ kú mọ́ kìí ṣèyàn lásán gbogbo wọn pátá tí wọ́n sì ń kú màláìka kú náà nígbẹ̀mí kálukú ó ní màláìka kan ní gbogbo àgbáńláyé nígbẹ̀mí gbogbo nǹkan tó bá mọ́kàndínlógún ní sọ́nà wọ́n tún pọ̀ tó nítorí pé àwọn màláìkà wọn kọjá èèyàn torí di eléyìí màláìkà mọ́kàndínlógún náà làwọn màláìkà ti ń ṣọ́nà ọ̀gá wọn òun náà ní máàlíkù ọ̀gá àwọn yìí òun ní máàlíkù nígbà tí ìyá bá jẹ ọmọ náà títí tí wọ́n sì rí i àwọn ò tún ti ń jóná wọ́n wá pòǹpọ̀ pétọ́ ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون wọ́n ní wà máàlíkù wọ́n lọ ga wọn báwa bẹ ọlọ́run ọba rẹ kúkúkú pàwọn àrùn ìyá ipò mọ̀lẹ́kọ̀ọ́ dáhùn ló ń pè é ìnákùn máa kẹsùn inú rẹ̀ náà lẹ́ẹ̀ máa wà ẹ fọkàn balẹ̀ subhanallah ọ̀gá wọn ni máàlíkù tọ́ eléyìí jẹba àwọn àwọn oní ọ̀wọ́ náà gbé wọn sí pọ̀tó ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ abu sa'id al-khudri radiyallahu anhu ọlọ́nà nabi sallallahu alayhi wa sallam sọ pé ọlọ́run ọba wa sọ pé níjọ́ gbé ndàlù kìyàmà ọlọ́wọ́n sọ pé yá adam ilà nàbí adam alayhi salam fayaqulu labbayka wa sa'dayk wal khayru fi yadayk bẹ́ẹ̀ là nàbí adam ọ̀dọ̀ ọlọ́wọ́n bá lò labbayk wọ́n lọ mọ jẹ́ pé rẹ lẹ́yìn jíjẹ́ pé rẹ wa sa'dayk ìtẹ̀lé tí a máa já sórí rẹ lẹ́yìn oríire wal khayru bi yadayk rẹ ni gbogbo rẹ wà wọn ẹ̀rí tọ́lọ́mùbá pè yàn bí èèyàn sì máa dáhùn ẹnì kí táwọn ọba ilé ayé náà bá pè yín làgbẹ́ wọn lábẹ́ pé kábíyèsí o ọba tí sọ bá jẹ ọba tí gbàdọ̀ bá lẹ̀ àwọn ọba ọba tí sọsọ mọ́tì gba ìbọn lọ́wọ́ ojó. sẹ́yìn kí ọba náà máa dùn tọ̀ àmọ́ lọ́wọ́ bá ti wá tọ́lọ́mù bá pè yàn gbóni wọn dáhùn labbayka wa sa'dayka wal khayru mọ̀ jẹ́ rẹ lẹ́yìn jíjẹ́ rẹ àti wípé ìtẹ̀lé tìwọ ọlọ́run a máa jẹ́ asoríire lẹ́yìn oríire àti pé ọwọ́ rẹ ni gbogbo oore wà báyìí ni baba ńlá wọ́ dáhùn fẹ́yẹ́kù ọlọ́run wa sọ fún pé akhrij ba'than nar yọ àwọn ọmọ iná sọ́tọ̀ mo rò pé iná sì ti rí ìdí tó fà tọ́lọ́run fi pé baba ńlá wa ìdí tọ́lọ́run fi pé baba ńlá wa òun náà ní pé baba ńlá wa òun ni baba fún gbogbo wa nínú wa náà láti ti rọmọ aná ọlọ́wà ni wà á dẹ́mà yọ àwọn ọmọ aná sọ́tọ̀ anabi adama wa sọ yìí pé wọ́n máa bá aṣọ náà àwọn tá lọ́mọ aná gan-an pé wọ́n pọ̀ tó qal ọlọ́wà ni min kulli alfin tis'umi'atin. وتسعة أبي تسعمائة وتسعة وتسعين nínú gbogbo ẹgbẹ̀rún ẹ máa yọ ẹgbẹ̀rún dín kan ẹgbẹ̀rún dín kan lọ sí ná ẹyọ kan ṣoṣo lọ sí àlìjẹnà subhanallah anabi sallallahu alayhi wa sallam fa indahu yashibu saghir eléyìí ni máa mú kí ọmọdé kékeré ó hewu lórí o wa tada'u kullu dhati hamlin hamlaha eléyìí ni mú kí gbogbo aboyún kó sọ oyún inú rẹ̀ kalẹ̀ kíá ẹyọ kan nínú ẹgbẹ̀rún àlìjẹ́nà ìyókù iná bóun láti sí lónìí. wọ́tẹ́rọ̀ náà sẹ́sùn kẹ́ọ̀rọ̀ wá rí tí àwọn èèyàn tó ti kọ́ ọmọ ọ̀hún ríra nígbà tí wọ́n bá gbọ́ eléyìí wọ́n mẹ́hùn-ún bẹ́sọ̀ kẹ́ọ̀rọ̀ kí sí pé wọ́n ń hún ríra wọn àmútì wọn àmọ́ ahọ́n ríra nítorí pé wọ́n mutí wọ́n gbà pé walakinna adaballahi shadid ìyà ọlọ́run ló le o ìyà ọlọ́run tó le ni ó da gbogbo eléyìí lẹ̀ o àwọn sàhábà wa bá wa béèrè wọn náà máa béèrè lónìí pé tọ́pọ̀ wá ní àwọn sàhábà ti bá wa béèrè wọn ni ya Rasulullah rí anabi sallallahu alaihi wasallam wa ayyuna dhakal wahid ta lè yàn kan tí wọ́n mọ̀ àlìjáná ta nínú wa lè yàn kan àbẹ́ èèyàn fẹ́ wà àlìjáná ni àwọn ti bá wa béèrè ìgbà tí wọ́n béèrè bẹ́ẹ̀ anabi ni abishiru ìró dùnú ni o fa inna minkum rajula èèyàn kan láti inú tí ní o ti máa wá wa min ya'juja wa ma'juja alf wọ́n sì máa mẹ́gbẹ̀rún nínú ya'juja àti ma'juj ìyẹn ni pé àwọn tí ó pọ̀ jù náà ọmọ náà ni ya'juja àti ma'juj òtún mọ̀ sí pé àwọn ọ̀daràn kẹfẹ́ rí wọn yẹn náà sínú wọn o àwọn náà wà nù wọn ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ Yájúj àti Májúj